mukadam mushrikun mukadam gafalun wèrè láàrin láti disis wo ló fẹ́ pa ọ̀bọ̀lọ́kù bàbá ẹ̀ àfàǹdà láàrin mò ń bèrè lọ́wọ́ ẹ̀ o láàrin láàrin sọ̀dáàtì disis tí lágbára ọlọ́run ní agbára ọlọ́run disease tó ní àwọn ọmọ ẹ nìyẹn lágbára ọlọ́run àrùn ló máa pa gbogbo àwọn àwọn ọmọdọ́mọ ẹ àrùn ló máa jẹ wọ́n run láàrin sọlá tí including ìwọ gangan fún ẹ disease ló máa pa ẹ àrùn ló máa pa ẹ ó gbà wọn ọmọ ẹ lójú ẹ báyìí àrùn máa pa ọmọ ẹ lójú ìbí easy in life ìwọ ní disease ń ṣe mí disease ṣe ọ̀pọ̀lọpọ̀ bàbá ẹ̀ disease ló pa bàbá lọ́kùn bàbá yín àfáàǹdá àfáàǹdá sọ̀ láti àrùn ló pa àbórí èyí yàyà àrùn yàsọ̀ láti àrùn ló pa ṣáàsìlì gan àrùn ló pa gbogbo fámìlì yín gbogbo fámìlì yín lè sọ láti àrùn ló ń pa gbogbo yín àbúrò burúkú ni ẹ ṣòro pa àmọ̀ ọ̀tọ̀ yín ni abẹ́ ya wèrè àrùn àrùn ń pa gbogbo yín tẹ bá rí wọn nílé sọ̀láàtì wọn kì í gùn lẹ́mi o nílé sọ̀láàtì wọn ń gùn lẹ́mi nílé sọ̀láàtì o bàbá wọn àfáàǹdá ó ti wà burúkú kalẹ̀ bàbá wọn àfáàǹdá sọ̀láàtì tó gbé bàǹdírì wọlé yóò bá ó ti wà burúkú kalẹ̀ tẹ bá rí yàyà yàyà kọ́ kúkú ẹ̀sìn yàyà sàlátì ó kúkú ẹ̀sìn ṣáṣìlì ó kúkú ẹ̀sìn abdullahi sọláti tó jẹ́ nọkíbìlà shiraf òun náà kúkú ẹ̀sìn lágbára ọlọ́run láàrin sọláti ìwọ náà máa kúkú ẹ̀sìn gbogbo àwọn ọmọdọ́mú ẹ pátápátá àrùn ló máa pa gbogbo wọn ìwọ náà ikú àrùn la pa ẹ ìwọ láàrin sọláti wọlé mi ní disease ẹ yakuyala yẹ ẹ ma ní disease èmi tí mo wà ká pé èmi tí mo fresh abẹ́ẹ̀dì fine boy no peoples èmi tí mo fresh tí mo dán mo bẹ́ẹ̀ náà pé kọ́nà tẹ̀ fún mi náà nínú gbọ̀n kó pọ̀ rárá báyìí kí ni gbọ̀n mi pọ̀ ẹ eh, èmi tí mo fine èmi tí mo fresh gbogbo èpè gbogbo èpè gbogbo èpè gbogbo èpè tẹ́ ń ṣẹ́ fún àwọn àrọ́mọdọ́mọ yín ṣe mọ̀ pé mo máa ń sọ bọ́lá èmi ti sọ di cream èmi ti fi ń para gbogbo èpè tẹ́ ń ṣe fún àwọn àrọ́mọdọ́mọ yín tí ò kí ń ṣe mi àwọn àrọ́mọdọ́mọdọ́mọ yín lẹ́ ń ṣépè fún mo lé èmi sọ di cream èmi ti fi ń para mo wá ń dán mo wá ń ṣàn èpè yóò lè jà mí nà wèrè níyìn ni èpè yóò lè jà mí Lanresọlá tí gbogbo ẹ̀yà ayé mo já yín sí o mo já yín sí nìyẹn o ìwọ obìnrin má lọ fẹ́ wọn nílé sọlá tí o má lọ fẹ́ wọn nílé sọlá tí o láàrin sọlá tí ló tú àṣírí wọn síta o láàrin sọlá tí ló tú ẹ̀sìn wọn ẹ̀sìn wọn láàrin sọlá tí ló tú síta torí pé kí ni ẹ̀sìn wọn wọ́n fi mọ nínú ẹbí wọn wọn ò fẹ́ jẹ́ kó bọ́ síta gbangba ṣùgbọ́n ìwọ̀n láre sọ láti nígbà tó lọ ṣe ọ̀rọ̀ sọ ìwọ sọ pé títí sí ń bá èmi jà lágbára ọlọ́run àrùn ní àbá babalọ́kù bàbá ẹ̀ àwọn ọmọdọ́mú ẹ̀ àrùn ní dísìsì la pa wọ́n gbogbo yín pátápátá nílé sọ láti gbogbo yín pátápátá mo challenge yín ọmọ sọ láti tó bá jáde kó sọ pé mo parọ́ wọn ò bíyìnre wọn ò bíyìnre kọ́ mọ́sọ̀láti ọmọsọ̀láti kọ́ kó jáde kó atákù mi wípé ìwọ mo pa wàláì wọn ò bíyìnre wọn ò bíyìnre mo sọ bẹ́ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ wọn ò bíyìnre ẹ̀yin obìnrin ẹ má tẹ́ bá gbọ́ pé lágbájá yìí sọ̀láti kíní kan sọ̀láti ìlágbálágbà sọlá ti olórí burúkú ni wọn o wọn kì í gùn lẹ́ẹ̀mí líle sọlá tí o bàbá wọn àfáǹdá ó ti wùwà burúkú kalẹ̀ gbogbo Ìlọrin ló mọ̀ gbogbo Ìlọrin ló mọ̀ mo já yín sí nìyẹn láàrin sọlá tí ló tú àṣírí wọn síta torí pé e, èmi ti mọ àṣírí yẹn ti pẹ́ o mo ti mọ̀ ti pẹ́ ṣùgbọ́n à ń bá wọn fọwọ́ bò ó ní kọ́nà à ń bá wọn fọwọ́ bò ó ṣùgbọ́n láre sọ láti ó wá tú wọn síta ó fẹ́ di gbogbo fámílì ẹ̀ ilé sọ láti ó fẹ́ di wọn síta ẹ lọ wò ó yàyà sọ láti àrùn ló pa ó kú kékeré ni ṣáàsìlì àrùn ló pa Abdullahi sọ láti tóun náà rí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fọ̀nfọ̀n Abdullahi sọ láti tí ọmọ ẹ̀ ọmọ ẹ̀wèrè kan tó náà jẹ tó jẹ kàlífà ẹ̀ tó kó pe ẹ̀ nínú kíbùlù àṣìráfù àbí kí ló pe rẹ̀ bàbá ẹ̀ bàbá tòun ní Abdullahi Sọláti àwọn ló pa á ṣé ń gbọ́ mi gbogbo oní fámìlì wọn wọn kì í kùn lẹ́mi o àwọn ló ń pa wọn o ìwọ obìnrin má lọ fẹ́ onílé Sọláti o ìwọ obìnrin èmi kí o èmi já yín sí o kí mo sọ èmi já yín sí o èmi sọ tèmi o etí mélòó etí méjì etí mélòó etí mẹ́ta etí mélòó <laughs> èmi sọ tèmi o seven oh five ni wọ́n máa wọlé lọ́dọ̀ wa mi seven oh five mo sì ní three minutes kí n ṣe fàájì mi fẹ́ gba kọ́ kọ̀ọ̀kan torí pé tí bá ṣí fóònù lẹ́ǹsì pé kọ́ pè wọlé àwọn olórí burúkú elépè lọ́mọ pè wọlé jù àwọn olórí burúkú àwọn ni kọ́ọ̀lù wọn máa ń já wọn máa ń já kọ́ọ̀lù àwọn kọ́ọ̀lù èèyàn gidi àwọn olórí burúkú àwọn afẹ́ lẹ́bọ̀ ẹ má fẹ́ wọn nílé sọlá tí èmi ti sọ tèmi o láàrin sọlá tí ló tú àṣírí wọn síta o gbogbo Ìlọrin ló mọ̀ gbogbo Ìlọrin ló mọ̀ àṣírí yẹn gbogbo àwọn ọmọ ọlọ́rin la mọ àṣírí yẹn confam lèmi sọ tó bá bí babaláwo bàbá èrè láre sọ láti jáde kó wá dìnnà yẹn láre jáde kó wá dìnnà yẹn pé irọ́ mo pa bẹ́ẹ̀ mi tiẹ̀ ṣe wà yìí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo yẹ kéré yìí ọlọ́mọdé kú kékeré o kọ́lọ́mọdé gùn lẹ́mi o tí bá kú tọ́tà mi bá kú ni mo ṣe wà tọ́tà mi bá kú wàláì kò mí ní anything wàláì àsìkò mi tó ni kí ni mo sọ àsìkò mi tó ṣùgbọ́n kí tó kú màá mi sọ pé ẹ̀yin àfa tẹ̀ ń bá yín jẹ́ yẹn mo fojú yín rí màbo èyí tí àfa sáré tún ṣe fún yín kékeré ìdí máa bẹ̀rẹ̀ sí ní ṣe fún yín ajù tàbá sáré tún lọ gbogbo ìwé ni tẹ́ kú tẹ pọ̀ nílọrin yẹn ìyẹn àfa olórí burúkú tẹ pọ̀ nílọrin ìyẹn àfa òwèrè tẹ pọ̀ nílọrin yẹn ìyẹn àfa olórí burúkú tẹ pọ̀ tẹ pọ̀ nílọrin èmi yakuya láyà yẹn ẹ lè sàṣìmí kó ràn torí pé mi lọ́lọ́run mo ní kùrìsíù kùrìsíù mo ní alukurani mo ní alukurani gbogbo gbà máa ń ké kùrìsíù mo fi máa ń bẹ lọ́n that is why ní agbá gbogbo àti tẹ bá fẹ́ sàgò kò lè ká ni if not ní gbogbo àṣàṣìyàn àti kámi láti joy, ẹ ẹ ti retí pé bóyá ẹ ń retí pé kẹ gbọ́ kú mi ní kẹ gbọ́ kú mi la lágbá ọlọ́run ọ̀tún ọ̀tún ọ̀tún ni màmá yọ ni màmá yọ sí yín ọ̀tún ọ̀tún ni màmá yọ sí yín bẹ́ẹ̀ ṣe ń gbèrò kú wèrè míì akọsíbí àá ọmọ yẹn fẹ́ parẹ́ ó fẹ́ parẹ́ ní kékeré ni ọmọ yẹn ó fẹ́ kú ní kékeré ni ọmọ yẹn ó yẹ kí nìkan gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn gbogbo àwọn ọmọdọ́mọ yín ló máa kún kékeré bí àwọn ó ṣe ń kú nílé sọ láti ń kékeré bẹ́ẹ̀ ni gbogbo yín náà ṣe máa kún kékeré nínú fámìlì yín gbogbo ìwọ tó bá ń ṣépè fún mi ìwọ tó ń ṣépè fún mi mo sọ ọ gbogbo tó bá ń ṣépè fún mi wípé màá kú ní kékeré gbogbo àwọn ọmọdọ́mọ ẹ ló máa kú kékeré bó ṣe ń kú ní kékeré nílò ìsọ̀lá àti ẹ̀yin obìnrin ẹ má fẹ́ wọn nílé sọlá tí o mo sọ tèmi o wọ́n kú kékeré ń bẹ̀ ni o àrùn ló ń pa wọ́n o láàrin sọlá tí ló fẹ́ rí wọn síta o ó lè mi lárùn àbóyá wèrè bó tó yẹ pé fámìlì yìí ẹ̀ ń lárùn àrùn ló ń pa yín ní kékeré tẹ́ ẹ̀ ń kú kékeré tẹ́ ẹ̀ ń gùn lẹ́mìí ní fámìlì yìí àbóyá wèrè yàyà sọlá tí yóò kú kékeré àbúlé sọlá tó kú kékeré gbogbo ń pátá kú kékeré àfáàǹdá gan àfáàǹdá ti wà burúkú kalẹ̀ àfáàndásọ láti tó gbé bàndírí wọlé yorùbá ó ti wà ọbẹdúkú kalẹ̀ ní gbogbo àwọn ọmọ ẹ fi kú kékeré lọ fi kú kékeré kò ní dá fún gbogbo yín ní gbogbo pátákó kò ní dá fún yín gbogbo ilé sọlá pátákó kò ní dá fún gbogbo yín láàrin sọlá tí ló fà o láàrin sọlá gbogbo ilé sọlá tí kò ní dá fún gbogbo yín mo tún tún sọ gbogbo ilé sọlá tí kò ní dá fún gbogbo yín abẹ́yà wèrè láàrin sọlá tí ló fà o ẹ sọ fún láàrin sọlá tí kó má tà sí mi mọ́ o ẹni kó tó bá fẹ́ pè sọ́dọ̀ ajá ẹ̀ ajá rẹ̀ alágbára ajá ẹ̀ lukumon kó má tẹ̀ mẹ́nu bọ̀rọ̀ mi if not àṣírí ṣì pọ̀ lọ́wọ́ mi ẹ̀yin ilé sọ́lá tí ilé sọ́lá tí ẹ tètè pé láàrin kẹ́ kìlọ̀ fún o ẹ tètè pé láàrin sọ́lá tí kẹ́ kìlọ̀ fún o if not gbogbo àṣírí ni màá tú o ìwà burúkú tí bàbá yín àfáàǹdá tó wù nílùú lọ ni gbogbo pátá ni màá tú síta o bẹ́ẹ̀ ṣe ń kú ní kékeré máa tú síta àwọn tó ń pa inú ẹbí yín máa tú síta o ọlọ́wọ́ aṣàánú wọ ọlọ́wọ́ adúró ti wá o ọlọ́wọ́ ajá kún kékeré o afẹ́lọ kírun ọ̀rọ̀ mi ní jù báyìí lọ fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.